lámì bára wa lò kò sẹ́ni kankan tí ó yà wá òye àódògbò. ìfẹ́ ní ń pa wá bí ọtí o. gbígbín bá fa ìkarahun àtẹ̀lé o torí ìgbín kì í rìnrìn àjò kó fìkàrà ọ̀hún sílé o bó ṣe ń ṣe wá ẹ̀yin ò lè mọ̀ àní bó ṣe ń ṣe wá ó ti dàjọba àrùn tí ó ṣe ní ìkejì mi kó yá ṣe mí òjò tí ó pẹ́ ní ìkejì mi kó yá pa mí ìfẹ́ ló ń pa wá o bí òtútù òtútù lọ́kàn wa ìfẹ́ wa tòrò. omi mọ́mọ́ bá mi wí. ọba omi mọ́mọ́ bá mi wí. ọba omi mọ́mọ́ bá mi jà o. ọba omi mama, bá mi wí. èmi ò kọ̀ ọ́ ń ó sí o. ọba omi mọ́mọ́ bá mi wí. èmi ò kọ̀ ọ́ ń ó sí o. ọba omi mọ́mọ́ bá mi wí. olókun mọ́mọ́ bá mi wí. ọba omi mọ́mọ́ bá mi wí. iye mọ̀já mọ́mọ́ bá mi jà o. ọba omi mọ́mọ́ bá mi wí. èmi ò kọ̀ ọ́ ń ó sí o. ọba omi mọ́mọ́ bá mi wí. èmi ò kọ̀ ọ́ ń ó sí o. ọba omi má máa bá mi wí. ọba omi má máa bá mi wí. ọba omi má máa bá mi wí. ọba omi mama, máa bá mi jà. ọba omi má máa bá mi wí. èmi ò kọ́ ọ̀hún ó sì o. ọba omi má máa bá mi wí. èmi ò kọ́ ọ̀hún ó sì o. ọba omi má bá mi wí. ọba omi má bá mi wí. ọba omi má bá mi wí. olókun má bá mi jà. ọba omi má bá mi wí. èmi ò kọ́ ọ̀hún ó sì o. ọba omi má bá mi wí. èmi ò kọ́ ọ̀hún ọlọ́run ó ṣe o. ọba omi má máa bá mi wí. ọba omi má máa bá mi wí. ọba omi má máa bá mi wí. èmi ò kọ́ ọ̀hún ó ṣe o. ọba omi má máa bá mi wí. èmi ò kọ́ ọ̀hún ó ṣe o. ọba omi má máa bá mi wí. ọ̀nà hmm, ṣe rí tẹ bá ti fẹ́ wẹ̀ láràárọ̀ ẹ máa bu díẹ̀ jẹ̀ díẹ̀ sínú omi ìwẹ̀ yín ẹ rọra máa mú bí ìdérí rẹ̀ náà ẹ máa mú ògùn rẹ̀ náà kò sí ti fi ṣèyàn yóò fi jẹ́ gbogbo ọ̀rọ̀ ọ̀run ni lágbára lọ́wọ́ ìyá mi ṣẹ̀gbẹ̀tẹ̀ olóòyè ayò àwẹ̀dẹ̀wẹ̀ ọmọ yèyé káàárẹ̀ ọlọ́dẹ̀dẹ̀ ayé ọmọ làbánú alákẹ́dùn ewé àbíwẹ́rẹ́ lẹ̀ jà ẹ̀ẹ́bì tí ń lábìyè ní agbára lọ́wọ́ omi àrò ìrẹ́rù ti ẹ̀kọ́ mọ́ sọ ẹrù rẹ̀ ẹ̀ sọ rẹ̀ ẹ bá ti ń forúkún ọ̀tún kúnlẹ̀ báyìí ẹ mọ̀ fi tòsì dìde ni ọ̀yá ẹ mọ̀ lọ. ayin bẹ́ẹ̀ bá ti wá rí i pé ń tán lọ ẹ tètè wá kẹ́ẹ̀ tún wá gbà mí ẹ káre o ẹ lẹ́ o ọba omi mama bá mi wí. ọba omi mama bá mi wí. olókun mama bá mi jà. ọba omi mama bá mi wí. èmi ò kọ ó sí o. ọba omi mama bá mi wí. èmi ò kọ ó sí o. ọba omi. Ah. Harry. Ah. You're set. Yeah. Èmi náà ti jáde. Ah, Now listen to me má wà mọ́tò yẹn o. Uh-uh. ta ni kó wá wà. Ladi sọ fún Ladi kó gbé ẹ lọ síbikíbi tó bá ń lọ. no no dadi wọn ò lè gbé mi lọ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn Mr. Ladi láti drive yẹn. ẹ mi ò ní ìdí Ladi for today ẹni tó máa gbé mi mo ti pè ó wà ń ta ṣó ti gbọ́. dadi can somebody drive. wọ́n sọ pé mi ò fẹ́ kó wa mọ́tò ṣó ò létí ni. Mm, at this age àwọn ọ̀rẹ́ mi gbọ́n ọ̀rẹ́ mi ló ti ń wa mọ́tò wá sí school fún ara wọn. má wa mọ́tò yẹn o àfúntọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ dákun mo bẹ̀ ọ́ ni o mo fẹ́ lẹ́dùn àbẹ̀ mo fọ̀sùn ṣẹ̀gẹ̀ sí olóòyè àyàn awẹ́dẹ́wẹ́ mọ́ mo fi bì ọ́ dákun o bàbá tá a bá bá wá sógun òun là á kọjú mọ́ o iléèwé tó ń lọ mọ́ bá yàn já o mọ́ kẹgbẹ́kẹgbẹ́ o mọ́ rìnrìn kúrin o wọ́n lọ́mọ ìbápẹ̀lẹ́ ìyẹ́ kò ṣàṣọ̀ràn o sọmọ pé kọ̀sẹ́ nìkan àfẹlẹ́dùà mọ̀ bá ṣe síkírítì kọ́ọ̀tì àbẹ́mi wọ́n ní wọ́n ń ṣe o mọ̀ bá ṣe o ṣàánú mi o bàbá dèlù aláìlẹ́ nìkan ìwà làání o sórí lé oróde báyìí sórí pé kò sẹ́nìkan dákun mọ́kànjá ààyè rẹ o ò ní rí wàhálà o ò ní kú ọ̀nà bí èéfín o ọ̀ láṣeyọrí o ọmọwé rẹ o dákun gbogbo tí mo bá bọ̀ sọ jẹ́ ọmọ wọ̀ létí o mọ́ kọjá yìí rẹ o lọ sí ní ṣìṣe ọ̀ká rẹ. àmọ́ ó yẹ kẹ́yìn náà mọ̀ pé mi ò kì í ṣe onídàájú nígbà tó mọ̀. mọ́ mọ́. ibi tẹ bá ní kí n jókòó sí náà ni mo máa jókòó. mo kúkú mọ̀. mi ò lẹ́nu wàhálà. bẹ́ẹ̀ni. ó yẹ kí n pè ah, ṣé ìwà nígi lóko kí mọ́mẹ́sọ rẹ̀ ni mo mọ irú ọmọ tí mo ní àmọ́ sọ wọn pé béèyàn bá délé ìwé oríṣiríṣi ọ̀rẹ́ lèèyàn máa bá pàdé ńbẹ̀ oríṣiríṣi ìwà ni wọ́n máa kọ́yàn ọmọ mi ìyá ọmọ dáadáa ni láti ilé òbí rẹ̀ ńgbọ̀ bá délé ìwé tó bá bẹ̀rẹ̀ sí bóríṣiríṣi èèyàn pàdé ní ọ̀dọ̀ ọmọ burúkú lọ́jẹ́ mọ́ ṣe tèmi lálá tó kéré ńlọlójú jíjìn tí mẹ́kún sí kí n lè mọ wí báyìí ò ní sì ṣe o ọkọ mi ọ̀kárẹ̀ ọ̀kárẹ̀ ọkọ mi àṣẹ àṣẹ o ilé ọkọ mi ọ̀dà ọ̀dà ọ̀dà bọ̀ ọ̀sùn ó gbé ọ o ó lọ láyọ̀ ọbọ̀ láyọ̀ o ilé ọkọ mi o. àgbà wo ni ilé ìṣẹ̀lẹ̀ tó sọ ẹ̀sìn fún mi. mi ò sọ ọkọ because I felt it's something I can deal with ó ní ṣe bọ́dà yìí náà. wọ́n ní fọ́nẹ́sì mo mọ̀ pé driver ó máa ti wà ní ẹnu gate tó máa wà lójú ìgbé wa but mo láìka ìgbà rẹ̀ yẹn ṣá. of course like exercise ó dá kí ọ̀ máa rìn. ó dá kí ọ̀ máa rìn. ìgbà tó mọ̀ tó yẹ pé ó ti mú lára náà ìgbà tó yẹ pé ìwọ ó máa ń gbé every time. ẹ kò dẹ́sí pé mo láìkẹ́ náà ṣé mo rí láìkẹ́ náà ni ó máa ń bọ̀ wàhálà máa ń pọ̀ ni. mo máa ti sọ ọjọ́ tí mo sọ pé lọ́wọ́ dé gbà pé ohun mi yóò kí n àníyàn àná ó dáa tó gbé ní àtàwọn ọ̀rẹ́ mi àwọn ẹgbẹ́ kò pọ̀ síbi pé wọ́n fẹ́ kàn kidnap ní ọ̀sẹ̀ kò fọ́ sí mọ́. ọ̀sẹ̀ wá kidnap èmi tí mo jọ bẹ̀rẹ̀. Ah, mi ò mọ kó tó máa ń kidnap ẹ̀ wọ́n máa kó wọ́dẹ̀ afcast wọ́n lè tè bẹ́ẹ̀. <laughs> Ah, mo sọ fún nípa kíkọ́ tó ti máa jẹ bẹ́ẹ̀ àtọwọ́. Ah, ọ̀rọ̀ abiliki ọ̀rọ̀ abiliki ọ̀rọ̀ àwọn rárá irọ́ ti lẹ́yìn irọ́. Eh, mo ti wá lọ́bẹ̀ ó ti mọ̀ pé inú oró oró báyìí náà ló máa gbà pé kó má fẹsẹ̀ rìn ní kí wọ́n tó fẹsẹ̀ rìn níwọ̀n tó mọ̀ kó lásìkò tẹ̀ kí wọ́n á gbé ọ. ẹ máa ní fdp o ẹ ní sọ̀rọ̀ kan délẹ̀ tó máa sọ ẹ wo kí ló sọ bẹ́ẹ̀ ká stroke. fún tọ́ni kẹ́ stroke fún tọ́ni kẹ́ in stroke ẹ ìwọ̀ ìwọ̀ wọ́dẹ̀ stroke tó yẹ kí wọ́n sọ jẹ́ ọmọbìnrin ọmọ tálíkà wé ti ọmọ olówó ni ẹ má bínú o má bínú o kò ń jẹ́ pé mo mọ̀ ta jẹ o bò ó tàgbà kó ọmọ tálíkà ni nígbà tó yẹ pé ọmọ olówó ni wọ́n wọ́n máa fẹsẹ̀ rìn ṣé tí èmi bá délé sí tí mi ò gbé délé ṣé mi ò ní èmi mi ò ní jẹ kúrì èmi máa jẹ kúrì náà má máa fẹsẹ̀ rìn mọ́jọ ọmọ tálíkà ló ń fẹsẹ̀ rìn ọmọ olówó ì ẹ máa fẹsẹ̀ ẹ máa tẹ̀lé wa ẹ máa fẹsẹ̀ láàrin lọ ẹ máa tẹ̀lé wa. màmá wé ti epo. ẹ nǹkan báwọn ènìyàn ṣe jẹ́ alọ́jọ́. fọlá máa máa máa ṣe bọ́yẹ̀ ṣe é jèrè irú sẹ́ẹ̀tì wo nìyẹn náà ẹ ìwọ ni ogún tó àbí lórúkọ ẹ má ṣe báyìí náà báwo ló ń ṣe báyìí fọlá àbí ẹ mú mọ̀ dáràn fọlá wọ ẹ múra o fún tó àbí kí lórúkọ ẹ ọmọ tálíkà ẹ sọrí ọmọ tí ò wá òkè dáadáa rárá. báwo ni ìtumọ̀ pé mọ́tò lẹ́yìn láì ṣe pé ẹ ẹ jẹ́ màálù tó ń tó ń tó ń ti kàkà má lọ má lọ ah ṣé kìí ṣe pé gàjì ni òṣìṣẹ́. ọ nù nù nù nù nù àjọ ìwọ̀n kó lè máa béèrè gate fee. ààrẹ ah, nọ́mà wọn lè bẹ tọ wọn. o promise me pé màá ní láì sí. Jigi ló jẹ́ kò sí gbọ́dọ̀ Kúnlé ṣé kì í ṣe pé o fẹ́ bà lọ́ọ̀vù àárín èmi àtọmọ mi jẹ́. àmọ́ ah, mi mi tó bẹ́ẹ̀ o àmì ah, mi tó bẹ́ẹ̀ àníkè mi ìmọ̀ pẹ́jọ́ ń jáde lágbóhùn sọ fún mi nígbà tá a sọ pé kàkàlẹ̀ jáde máa ti rọra tèmi lẹ̀ fún yín <laughs> first love yín nìyẹn. kí ló dé tí sọ mo ṣe actually kì í ṣe fọ́ ọ̀kẹ́ èmi ni mi ò sọ fún and it's not my fault eh. Oliver Twist ni mi eh. I want this I want this. rúùtù. Whatever, ẹ I can always have you anytime and every time so. I'm just joking with you have fun ẹ ra nǹkan bọ̀ mi ṣe gan. kí ni nǹkan tí ẹ fẹ́ gangan. ẹ bọ́ yín mọ̀ nǹkan mo mo everything tó fẹ́. Ẹ no problem, let's go. Ẹ má pẹ́ o. Ẹ lè má lọ gbé mi náà. Ẹ má pẹ́ kẹ́kọ̀ọ́ wọlé. Kúnlé ẹ má pẹ́ àìsàn ẹ ẹ ní sùúrù màá ma ẹ ẹ calm down. lóyún má fi kàn mí. ó ti ní lójú. ó pa mí lẹ́kún. mi ò wọ́n ọ̀rẹ́ má jẹ́ ń parọ́ tán ẹ̀ ó ti sú mi ah, ó ti sú mi ẹni tí mo ṣẹ̀ tí ò gbẹ̀bẹ̀ tó fẹ́ máa fi ọmọ dà mí láàmú tó fẹ́ máa fi ọmọ pa mí lẹ́kún tí ò jẹ́ kí ní fún kò balẹ̀ lórí ọmọ mi ò ní ṣépè o àmọ́ ẹni mi ò ní pòfò sórí pápá bí ìgbà ọmọ ní kọ́ ìkan torí mi ò ní kí tèèyàn bàjẹ́. mi ò ṣe nílò ọ̀rẹ́ kí ni màá ló ṣe mí tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ mi yìí kó bà lè lálàáfíà má lọ má lọ má wò mí ràn wíkẹ̀ndì wíkẹ̀ndì náà wà òkè kódà tó bá ìlú ya ó ti yá nìyẹn ṣàánú mi ọ̀rẹ́ mi bàbá mọ́ ẹni wọ́n ti sú mi ṣàánú mi ti dún ìgbọ́ ìdààmú ìgbọ́ ẹ má wò mí ràn ó dá mo ti gbọ́ mama expect call ẹ ṣùgbọ́n weekend yìí wà òkè mama expect call ẹ kódà èmi kò máa pè é fúnra mi ṣùgbọ́n mo ṣe. ẹ pẹ̀lẹ́ Mr. Gaji ẹ kí nǹkan tí ẹni ẹ fẹ́ rí mi fún ẹ ṣe ẹ ṣe kí ni wọ́n á fẹ́ ṣe báyìí. ẹ kò rọrùn ẹ kú ọ̀rọ̀ náà. ọlọ́run àkókò kò mí yọ. ẹ ẹ sà ṣe rí gbogbo nǹkan tó tó dàbí ìpolè yìí ó rọ̀ níwájú ọlọ́run kò dẹ̀ sí bí nǹkan ṣe fẹ́ le tó láyé yìí tí ò ní rọ̀ tí kan bá wá ń bọ̀ wọ́n pé ilẹ̀ tó bá wá náà rè kò dẹ̀ sí nǹkan tó ń pè lágbà ìrírí ni ìrírí lágbà. àwọn ah, ọlọ́run má jẹ́ kójú wa rí dáhùn ojú ara yọ. olùwà máa kójú wa máa rèé kú rè. èmi kàn wò ó rò pé ọkàn yín lè má lọ sí irú ibi tẹ́mi ronú lọ yìí. Eh. ṣé rí gbogbo bí nǹkan ṣe ṣẹlẹ̀ à ń lọ sí ọ̀sìpítù à ń lóògùn òyìnbó à ń ṣe àwọn yìí bí ìgbà tí ọkàn ń disturb ara ẹni máa wò. Eh. bẹ́ẹ̀ ni ah, kí ni mo wá fẹ́ ṣe ah, ṣẹ́yìn ni solution. Eh, not really but we believe pé tẹ bá gbé ọmọ yìí dé ọ̀dọ̀ àwọn oníbílẹ̀ tó ti ẹsẹ̀ bílẹ̀ bọ̀ tó ti ẹsẹ̀ lébi ọ̀rọ̀ tó wà lẹ́yìn wọn á bọ́ tà bẹ́ẹ̀ o. èyí ó ti yá èyí ó ti yá tẹ́pẹ́ àbí bọ́mọ ìtòrí yìí ní ìlọsọ́dọ̀ ní ìbílẹ̀ tẹ́pẹ́ ti mú ẹni wọn ẹ jẹ́ ká lọ. náà mà ní kò ń ṣe pé mi gangan mọ̀ bì kan mi ò rò pé mi ò kì í tójú bọlé mi ń ṣe àti tó bọlé bọ̀tẹ̀ ní àṣàgbàlagbà tẹ́yìn jẹ ìrírí dọ̀làgbà kí gbogbo ìlú mi lòdì fún láti rí àwọn gbogbo tó máa ń gbọ́ màá tó máa ń gbọ́ láti rí gbọ́. nítorí tó ti rí pẹ̀lú yín lójú yín rí ràbàràbà lójú yín rí dáhùn lójú yín rí bírì kúrì nítorí ọ̀rọ̀ náà jẹ́ mi tó ẹ̀ mú mi kankan. mímà èmi náà kọ́ ìmọ̀ àmọ̀ èmi ṣe wá rí létí pé ṣùgbọ́n tó sàmú ibi tẹ́ ti lọ tẹ́lẹ̀ rí o ẹ̀kọ́ rẹ̀. kí ló ń kọ́ ìlú. Mr. Gajima. mi ẹ disappoint mi torí pé for the first time mo rò máa sọ̀rọ̀ tó ní làkàyè wa ni wọn ò pé tí ẹ máa sọ̀rọ̀ tó lọ́pọlọ àṣẹ ẹ ò tí ẹ ní ọpọlọ bó ṣe nǹkó kéré náà ok ṣé ẹ fún ìpè tí mi bá mọ ibi alágbètẹ ìsọ yìí ẹ̀yin lẹsẹ máa sọ fẹmi kémi tó gbọmọ mi lọ bẹ́ẹ̀. nínú ọkàn yìí lè máa tó ń pè ẹ̀kọ́ ni tó ń pè èèyàn kúkú ṣe gbogbo ọ̀rọ̀ ló ń ká sí especially tó bá jẹ́ empty vessel empty pipe ẹ wá sọ̀rọ̀ eléyìí máa bá ẹ ní solution kí wọ́n ní nǹkan tẹ̀sán you just open your mouth wá. Hey, no, get back to your duty post. Okay. Kókó ojú sí ikú iwájú mi. Ẹ̀rọ náà bò mí ní ìṣòro ẹ̀wọ̀n. Ẹ̀rọ bàbá tó wà ní ilé ìlú bàbá tó tóbi tí wọ́n ṣe pé bí akiri. Ah! tí wàá ń ṣe wàhálà ilé ayé ṣé yẹ kó jẹ́ pé gẹ̀ẹ́tì náà mi ló ṣe màmá lóore máa dá omi sí ọ̀rọ̀ mi. wọ́n ti ní tí kinní kan bá gbé ní sọ́lẹ̀ kékeré á máa borí ẹni. gbogbo ń dẹ̀yìn ọmọ sí ọ̀fẹ́ ṣe mọ́ tí gbogbo ẹ̀ fi tó a ti rù ọ̀kàrẹ̀ lọ́rùn máa ṣe tó ṣe lọ́tọ̀ àgbo ó níṣẹ́ gidi tí ì ṣe láà sórí lọ́jọ́ ọ̀kúnlẹ̀ bí ìgbèyàn ṣègbọ̀nsẹ̀ nígbà ewé abíwẹ́rẹ́ ni lèyàn ọjà máa mú bá wọn bá ní gbé fún ọkọ gbére lé òrè máa mú òlè máa mú bá wọn ọyá kẹ́ẹ̀mẹ́ àbí àrí ọpin yìí kẹ́ẹ̀ nù nítorí pọ́ máa ọba kóró wọn lágbo. ó yá mú mú mú mú mú ọjọ́ kẹta ọjọ́ kẹta lọ́mọ wa mú bá ń wù tó ti gbọ́ tó bá wá bímọ tán àgbò kan wà tá a tún fọmọ náà gbogbo bó ṣe ní wáyé o mọ́kìgé wọn ń pe kò ní wáyé bẹ́ẹ̀ mọ́ ilẹ̀ ilẹ̀ mú tán ìyẹn sẹ́kù. torí ti jọ́sìn gbogbo bó ṣe ṣẹlẹ̀. torí kọ́ mọ̀ bá ṣẹlẹ̀ náà lélẹ́yìí tí ò ní jẹ́ kí gbogbo ètò ṣẹlẹ̀ wọ́n tún ṣẹlẹ̀ òun náà ló ń ṣe ọ̀yà ọ̀yà mo mo gbọ̀n gbọ̀n ọ̀ká rẹ̀ tó bá tún wá dọ̀tún la ọ̀ tún wá ọ̀ wà mú un ṣó ti gbọ́ torí bí n bá ní gbígbé fún ọ kó o gbé lọ lẹ́kọ̀ọ́ rẹ̀ mọ́ mú o lè mọ́ mú mọ́ wá ń jọ́kẹta jọ́kẹta ọmọ mm, wa mú un ọ̀ká rẹ̀ ọ̀yà mo mo mo mo mo mo ah èyí bẹnu jẹ́ fàgbò. àmọ́ màmá tó ti kóró jù. kí ni kóró tó mojú. ṣé máa. tó tó pé o ò lọ́rọ̀ gbọ́ àbí o ti kó lọ́rọ̀ gbà. Ah, ọmọ ṣe mà. àpò abá lọ̀rọ̀ tiẹ̀ ah, ṣùgbọ́n. arákùnrin ṣé wà lọkọ rẹ. ẹ rà mà èmi lọkọ ẹ mà. Ah, ẹ rà màmá. ṣé ẹrọ ọmọbìnrin tó lọ yìí eh. mo ti sọ fún several times pé kó má wulẹ̀ wá síbi àìmọ́ kó má ever débi bàìmọ́ bẹ́sẹ̀ wo yẹn hospital ni mo register sí. oye màmá bẹ́sẹ̀ wo mi alákùnrin ni mi o. mo ti rí bẹ́ẹ̀ mi ò ní kọ́kọ́ ṣe pẹ̀lú alágbọ̀n mọ̀rí láyé mi. ṣé rí ẹni tó bá ti ṣe pẹ̀lú ìkọ̀ dúdú mi ò bá òun ní kọ̀kọ̀ mi ò tẹ̀lé kó torí ìyàwó mi bẹ̀rẹ̀ mama uh, tọmọbìnrin bá débi báyìí ẹ lé tẹ ẹ bá lé wàhálà lè máa dá sí lọ́rùn o. ó ní sùúrù kan gbọ́ tèmi sórí ẹ ẹ tí ò yẹ yín pọ̀ ju tó yẹ yín lọ ni o oh. sórí àgbo kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé èèyàn já lákọ̀wé o àìmọye alákọ̀wé tó jẹ́ pé àgbo ni wọ́n fi tọ́ dàgbà ń sì múdò ní ipò tíyàwó rẹ wà ó nílò àgbo ń kò sí ní tó burú nu kọ́ máa lọ ilé alágbo náà méjèèjì ranra wọn lọ́wọ́ ni sórí gbogbo tẹ̀yìn ọmọ sí òsè mọ́ tí gbogbo ẹ̀ fi tó àti nù sórí àwọn ará àjọhún bí wọ́n máa bí máa létí òsì nǹkan kan tí ó ṣẹlẹ̀ kò sì sí nǹkan míì tí ń jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn ju kán máa gbòyìí lọ bí màá gbọ́ ohun tó ṣẹlẹ̀ síyàwó rẹ̀ lákọ̀ọ́kọ́ torí kó mọ̀ bá ṣẹlẹ̀ ọ gbọ́dọ̀ máa mu àgbo àwa ga máa wí fún ọ pé wọ́n máa lọ sípítù wọ́n sì máa màgbó. so ó ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ fún yàrá. ó ti wí fún mi. ọ̀rọ̀ yín ṣẹ̀yẹ mi sì ni mo dẹ̀ mọ̀ pé ìpolówó ọjà òun làgùn mú owó mo mọ̀ pé torí àpò ara yín lẹ́bí sọ gbogbo ìtẹ́ ìsọ yìí mama tọmọbìnrin ẹ bá débi báyìí tẹ́ ẹ bá lé tẹ́ ẹ bá ẹ má jẹ́ kó bá yín o ẹ má jẹ́ kó bá yín o wò ó wò ó sórí gbogbo ètò ìṣe yìí fáǹfààní ọ̀yàwó rẹ̀ àti tiẹ̀ náà ni àgbo tí mu yìí kò ní nǹkan kan ṣe. mama ẹ lè. sórí hmm, ẹ̀yin alákọ̀wé ọrùn ọwọ́ kúkú lọ́gbọ́n yín wà àìmọye alákọ̀wé tí mo wá rọ̀ wá ní tá a fún ọlágun mu tí wọ́n sùn jẹ̀dí wọ́ọ́rọ́wọ́ kí ló burú nu kíyàwó rẹ̀ ó mu àgbo kó bímọ bí gbèyàn ṣe gbọ̀nsẹ̀ ọmọ ṣe o ó kú bó ti yí ọmọ. ìfẹ́ òtítọ́ la mi bára wa lò kò sẹ́ni kankan tí ó yà wá òye àódògbò. bá fa ìkara ń máa tẹ̀lé o torí gbín kì í rìnrìn àjò kó fìkara ọ̀hún sílé o bó ṣe ń ṣe wá ẹ̀yin ò lè mọ̀ àní bó ṣe ń ṣe wá kò lè yé yín rárá o ikú wa ó ti dàjọ kú àwẹ̀ wa ó ti dàjọ gbà àrùn tí ó ṣe ní ìkejì mi kó yá ṣe mí òjò tí ó pẹ́ ní ìkejì mi kó yá pa mí ìfẹ́ ló ń pa wá o bí ọtí ọrùn iṣu làpárò ń kú sí o kò sóyà kan tó lè yà wá o ìfẹ́ wa tutù ó tutù lọ́fọ́. ẹ ǹlẹ́ o ẹ kú ojú oorun o hmm. àsùnlọ́lá o torí èmi mọ̀ pé ní ọbàṣàn ni wọ́n jí ẹnìkan ìjápè rọ̀rọ̀ èmi mọ̀ pé ó sùn mo mọ̀ pé ó pè rọ̀rọ̀ kalẹ̀ ni ẹ dákun ẹ tún pẹ̀gbẹ́ dà á kú nítojú oorun dójú ikú ọ̀dà àbáhùn ńgbọ́ ọba fóònù wọ̀jà kadì tán kò yí ọmọ pè rọ̀rọ̀. kọ̀yọ́ mọ̀sẹ̀ bí ipò ti sùn lọ wọ́n kúkú wí fún mi èmi lẹ́nu ọ̀ká wọ́n ní má ra fóònù fún ọ àmọ́ mo wò pé bọ́mọdé bá tó lọ́kọ́ yìí lọ́kọ́ ni bọ́mọdé bá sì tó ládàá yìí ládàá ni ńgbà mo sì rà fún ọ tán tọ́ ọ sọ́dẹ̀rò geere ní ìsìn tọ́jọ́ pé ìṣẹ́jú ìṣẹ́jú ọwọ́ rẹ̀ ikú ń bẹ kọ́mọ ọmọ ti sùn déédéé àsìkò yìí èmi ọ̀mẹ́ni ò rí bá rojọ́ lórí fóònù torí ọlọ́run ọ̀dà kò bẹ́ẹ̀ wú dé sórí bó o ṣe pírọ́rọ́ kalẹ̀ tó o ṣe bí ipò òsùn náà ni kò mọ̀ gbọ́ o bó o bá sàsùn òsùn etí bó o bá ti dàárọ̀ ọ̀la bó o bá ti wá fóònù rẹ tì mọ̀wulẹ̀ wá ká o mo ti mú nǹkan mi olóòka ti gbòòka ọwọ́ àwédò fún un oorun ayọ̀ lásùn o. ti ń fún mi ó ti ń fún mi ó ti ń fún mi. tí bá dẹ̀ tí mo bá ti fi sínú but inú fóònù mu màmá máa rí gbogbo chaatì màtí fọláǹsì nínú ìwé ìwà ó kò lè kà àwọn tó. I feel so much to do this now. báwo ni kásán àmúdẹ tí wà lẹ́nu ọ̀nà látẹ̀kan tí mò ń kọlẹ̀kùn. ẹ má bínú mo ń fọṣọ lọ́wọ́ nílé ni. ok. ṣé kò sí mà. à kí ló mìíràn báyìí ṣé kò sí. mo ń wọnú ilé lọ bá bọ̀dẹ̀. bọ́dà bọ́dẹ̀ ò sí ilé ṣé wọ́n sọ fún yín ni. pé kí ni. àwọn sí around. ibo ló lọ mo pàdé ọ̀rẹ́ ẹ̀ níta ní síndẹ̀ sọ fún mi pé wà ń lé. wọ́n lè wà ń lé but ilé tán wà kó ń ṣe tv báyìí bóyá ọ̀dọ̀ àwọn parents wọn ṣé kò sí náà kò sí mo wá kí náà ni and mo ti ń pe nọ́mbà ẹ̀ títí kò gbé mo ti ẹ̀ drop message fún gan pé mo máa wá. fóun wọn kú kan tó kúrò nílé tó tọ. Mm, ok eh, bóyá mo máa hang around so later. hang around. yeah yeah mo láwọn ọ̀rẹ́ kan ní area yìí. ẹ tẹ ní ìdàtà hang around ẹ máa lọ lé street yẹn ló lè pè yín because èmi gan one time tó máa dé. ló kọ rè dákun. ok ok ok ó mọ nǹkan bá mi sọ fún pé tó bá ti dé tó bá ti dé mi dé pé kó pè mí mo ti wà worried now. definitely màá jíṣẹ́ àṣọ àṣẹ even tán bá pè yín máa fi fóònù máa fi pè yín. exactly tó bá yẹ pé fóònù ẹ ti kú ni kó lo nọ́mbà ẹ. kò sí wàhálà ẹ má wọlé ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ àǹtí mo yìn àǹtí mo yìn àǹtí mo yìn. kúnlẹ̀ alfa ah, ṣó ti lọ. bọ́dà bọ́lì. ṣó ti lọ. kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn tẹ́ fẹ́ rà. farabalẹ̀ sọ kí mò ń gbọ́ bóyá sọ̀tún sọ́kùn fẹ́ àǹgàrà ṣó ti lọ kọ́kọ́ lọ ti géètì yẹn náà. wọ́n ti lọ kẹsàn-án tẹ́fẹ́ sọ́dọ̀. kúnlẹ̀ wọ́n máa sọ pé hiv is real bí hiv ṣe rí o bẹ́ẹ̀ ni wárápá ṣe rí o mi ò lè wá kú. wá kílẹ̀ wá wá wárápá. àǹtí mo ní ní wárápá. ẹ ṣètò ẹ̀ wá lanú lẹ́bẹ̀ẹ́ sẹ́yìn ni reason mo fi ní kó báyìí kó wọlé ṣé torí pé ti jẹ tinú ẹyin lẹ fi fẹ́ dé o ní sẹ́ǹsì kí lè rí. tí wàá fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa wọlé wa bá ọtí inú ẹyin kọ́ ti ta ẹyin. bọ warapa wàhálà wa o wàhálà kò fáyín kẹ̀kẹ́ àǹtí mo yí. Daddy, can I join you? No, you can't ta ló mú kíní ìdébi tó wà yìí. dádì díẹ̀ náà ni kò mú bẹ́ẹ̀. díẹ̀ náà ló máa mu díẹ̀ díẹ̀ ló máa mu tó máa fi dé ìsàlẹ̀ pátápátá ṣo fẹ́ gbọ́ no o ò lè bá mi mú lé. anyway i have good news for you. oh okay i can't wait. Um, Fọlá. yes daddy. we are relocating. relocating um, dáàdi is títí kọ́lẹ̀ mi. no. náà náà we are relocating abroad. abroad um, but Daddy, why. thank god inú mi tẹ̀ dùn ìwọ fúnra ẹ mọ̀ pé mo ná àwọn businesses nílùú yìí àti abroad. yes. èyí tó wá wà labroad yẹn mo ti rí pé wọ́n ti ń gbọ́wọ́ wọ́n fẹ́ máa dàrú wọ́n fẹ́ máa so mo á wòye pé ó máa bẹ́tà kí n tètè múfù family mi lọ síbẹ̀ kí n lọ mójútó nǹkan mi fúnra. okay daddy hundred percent i'm in support of that yeah, yeah you should you should uh, but daddy mo kàn wò pé at the same time ẹ̀yin lè máa lọ sọ́hùn kẹfí mi lẹ̀ sí by torí education mi kí n lè carry on properly. fiẹ́lẹ̀ síbi. yes sir. bọ́lá ti ń ṣe ẹ̀. ah but daddy am i not grown up enough. no no no no no. no education wo lọ́n fẹ́ fún ẹ lu yìí tán lè fún ẹ labroad àti pé pàápàá tí n bá fi ẹ lẹ̀ síbí ẹrú bàbá wo ló fẹ́ kàn pè mí kó má máa ṣe rádaràdà ń lu yìí kí má lè kí má lè mójútó ẹ àbí àjọ ń lọ ni o à ń tó bá láìka rẹ tètè lọ máa pìpì ẹrù ẹ ẹ ti gbọ́ unless I forget tó bá di láàárọ̀ ọ̀la èmi pẹ̀lú ẹ̀ máa dàbújá. That's the way now nítorí pé sẹ́ẹ̀dì náà torí pé sẹ́ẹ̀dì náà rádaràda opportunity torí àwọn ẹgbẹ́ ń wa tán rí ọmọ iye tẹ́lómi fi ń wá visa káàkiri láti lọ sí ìlú òyìnbó òun ni wọ́n rí on a platter of gold tó tó tó ń gbọ́n rí tó ń gbọ́n rí ó mọyì bàbá tó ní kì í ṣẹ́jú ẹ̀ táyé mo ti gbé ẹ kékeré títí lọ jù ẹ sí mo ṣe lọ́dọ̀ màmí ìwà náà bá ti di malians ẹ ok ààrẹ abalẹ̀ ẹ àrò ọkàtì. Only boy. Seriously. I need here. O fẹ́ kí n sáré gbé ẹ débì kan ẹ mọ game fún mi náà. àfuntọ ọmọ bíi bòròró yẹn sorry ọmọ tó pọn tó pọn bíi ọ̀lẹ ọ̀lẹ́nu àwẹ̀. game fún mi ẹjọ mo máa ń nídìí kẹ bá mi fún mi nǹkan kan because mo ti pè pè pè pè pè kò pick ìgbà tó tún yá ó tún máa sọ switch top náà wà lójú kí ló ah. ṣẹlẹ̀ kò dẹ̀ mọ̀ pé mo máa travel lẹ́yìn báyìí sí. travel. yes mo travel. ṣé ò ń lọ sẹ́yìn ni ọ̀yọ́ ìbàdàn àkúrẹ́ ìlọrin àbílẹ̀ṣà níbo ló ń lọ. i'm traveling lọ overseas ti sada overseas no no no no no ìgbà wọlé tí ń rò tẹ́lẹ̀. ẹnu kò ṣe mí wọn fún tó lọ tẹ́lẹ̀ dáàdi ló kàn sọ pé a máa ní láti relocate àfún tẹ̀ ti béèrè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé ó wà important pé ká travel. ìrònú ló máa ń yàtọ̀ sí ti tálíkà báwo ni wọ́n ṣe fẹ́ ronú pé mi fẹ́ relocate láago mélòó gbòó ni bá mi fẹ́ relocate mi lọ ayé àtún relocate mi lọ gbọ́ ọ̀rà ni tó máa wọ̀ ẹ̀ ká ní pé mo fẹ́ travel yẹn sì ni ká ní pé pé báyìí pé ọdún kan sọ́dún méjì máa padà mi ò bá mi padà ọdún kí n lè rí ìfẹ́ ọ̀bọ̀ àìrí mi sìn mo ti kọ́ lẹ́tà kan kalẹ̀ gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún ti wà ní lẹ́tà ẹ̀yìn ẹ̀kọ́ máa ń fún lẹ́tà iṣẹ́ máa ṣe fún ah, ah. Fọlá kò síṣẹ́ tó rán mi tí mi ò ní jẹ́ in as much as tó tún lówó nú ó dẹ̀ mọ̀ pé mo mọ ilé àwọn afúntọ́ má jẹ́ pa má jẹ jù. ṣe tẹ́ bá sọ̀rọ̀ owó ṣé mi ní fún. mo jẹ́rìí mo jẹ́rìí náà bàbá máa wọlé máa wọlé ìgbà wo lẹ lọ ìgbà wo lẹ lọ. ìrọ̀lẹ́ yìí. ìrọ̀lẹ́ yìí ha ha so early ó ti early ju ó dẹ̀ máa dùn ọmọ yẹn ó máa dùn bàbá break ní fọlá tí fọlá máa ti ṣá gan ó ti sọ́dọ̀dọ̀ àgbọ̀ngbà ti gbọ́n gbogbo láìfọmọ yẹn gbẹ tán ilé ìtàn kan máa ń kanra wọn kiri lẹ́sìn lórí kúkú dẹ̀ ní fọlá fọlá tí wọn bá ṣí sókòtò fọlá Allahu Akbar mi mọ bọ́mọ yẹn náà ṣe ń rárá gbà dáhùn o. ó ti dàjọ́ gbà àrùn tí ó ṣe ní ìkejì mi. òjìká abala rẹ o ojúrò ń gbé o aláṣọ ọ̀dọ́múlẹ̀ mi òṣàlá ni dájọ́ ah, ó ti dé mo gbàgbé mo ti ní mo fẹ́ pìyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ fóònù tí ò sí lọ́wọ́ rẹ̀ kò jẹ́ rántí ìgbà ti pè gbé yìí wá ọ́ padà bá lọ kí ni obìnrin sakọ́ epo ọ̀bọ̀ àti ewé àjẹ́ ọ̀bàdì ni mo ní kọ́ bá ń fún ọ ògìrì sakọ́ nǹkan jọ jẹ mẹ́rin. àǹkan tí mò ń sọ fún náà nìyí tó bá yẹ pé fún bẹ́ẹ̀ ti sọ ọ́ sìn tó bá yẹ pé fún wà lọ́wọ́ mi tí mo fi lọ ẹ ti máa pè mí abáyínra bọ̀ but ó kúkú yé mi kò sí àbáyé wónú ẹ wónú ẹ mo mọ̀ pé máa ní ìdẹ̀ tó mo bá yín gbogbo ẹ̀. ó ti gbà ó ti gbà gbogbo ẹ̀. ara ń tà ni ó ti dá mi lójú pé sẹ́yìn ti ń yé wọ̀ náà kóró ti máa ń tà ń fi ṣe kárí ọ̀dà gbà àmọ́ lórí fóònù ọ̀fọ̀ mi àlùwàlá olóńgbò àti kẹrànjẹ ni èmi ò ní fún ọ fóònù kì í yá bí màá tiẹ̀ fún ọ kò tí ì yá. Hmm? màámi ṣé mọ̀ pé ẹ máa ẹ ti máa rán mi lọ́jà ẹ máa gbàgbé o hmm. ẹ máa gbàgbé nǹkan o. bí n bá ti gbàgbé òtún kan gbó ìbọ̀ jẹ́ kọ́kọ́ lọ rèé yanjú eléyìí náà àbọ̀wá bá lè lè ìbọ̀. látọ̀dọ̀ ta ni kọ́lá ọ̀dà inú ó yá ajá lọ ẹ̀hẹ́ yeah. ẹ máa wọ ẹyin yín o ó yá ẹ máa bọ̀. ẹ̀hẹ́n ẹ̀hẹ́n. ṣe wá ikú wa ó ti dájọ́ kú àwẹ̀ wa. Ah, ta ni yẹn. ẹ ká sàn. ẹ ká sàn. ẹ jọ fọlá ni mo bẹ̀rẹ̀ ẹ bá mi pè síta. Ah, níbo lẹ gbà. báyìí mo ṣe ń bọ̀. wọ́n ti gba báyìí láìpẹ́ yìí mi síta ó fi lẹ́tà ránṣẹ́ sí mi ni lẹ́tà sọ pé òun travel ọ̀sán mi ẹ̀ ṣáà bá mi pé síta. bẹ́ẹ̀ náà ló rí ṣé rí bó ṣe gbà báyìí yẹn ọlá pé ibi tẹ́yìn gbà lélẹ̀ fi rí o wọ́n ti travel fọ́dẹ̀ ṣe lọ yẹn straight Muritala ni wọ́n ṣe lọ straight lọ́jẹ́ Muritala yẹn sìn lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti di istanbul nìyẹn wọ́n máa ní stopover ní hungary wọ́n máa ní over ní hungary tó bá ti kúrò ní london wọ́n máa ní stopover ní norway tó bá ti kúrò ní norway wọ́n máa ní stopover ní kenya tó bá ti kúrò ní kenya wọ́n á ní stopover ní addis ababa tó bá ti kúrò ní addis ababa wọ́n á ní stopover ní czech republic ó ti lọ. èmi náà bá yín fẹ́ yín. oh my god wọ́n ti travel sẹ́ẹ̀. <gasps> Ah, ṣé kò sí. fúlàtì bá tèmi jẹ́ o dúró lọ́run. ok ẹ wo ẹ wo ìgbà wo ló máa dé. Ah, e, e, ìgbà tó máa dé máa pẹ́ díẹ̀ o wọ́n á fẹ́ lò tó four years o. Ah, yes na no four years. Ah. wọ́n máa lò tó four years because nínú ìdùnnú wa gan ni pé wọ́n travel ìdùnnú wa nìyà. <laughs> èmi ti bàjẹ́ ọ̀pọ̀lá. ṣé kò ṣáà sì ṣá. ẹ̀rẹ́ ti mi lè jọ. Hey. Hey. Hey. ẹni ilé ni ó lóun mọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn sì tó ń ronú. ẹ wo bó ṣe rí ni mo ṣàlàyé fún yíyan ọlọ́run abáyín yanjú ẹ o. àti mọyìn àti mọyìn. Yes. Yes. Èmi ni màá mo fẹ́ béèrè pé kí lẹ máa jẹ mà. kí ni mo fẹ́ jẹ oúnjẹ oúnjẹ tí mo jẹ sẹ́nu mi oúnjẹ tí mo jẹ sẹ́nu. mo kú ọ. mo kú ọ mo kú ọ. dúpẹ́ nítorí pé ẹ ń gbọ́ àdúrà jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù settle by fire. dáàdi wa ogun tí ọlọ́run alágbára ọlọ́run ayọ̀ babalọ́lá tó ti ṣẹ nínú ilé kò tún ní gbèrè mọ́. ọkọ̀ ló máa wá tí a ò fiṣẹ́ rán ṣùgbọ́n wọ́n máa máa jẹ́ iṣẹ́ náà bó ti wù kó kéré mọ́ a ò fi hàn mí ṣùgbọ́n àmì ìdánilójú wà wípé ọlọ́run alágbára kò ti gbọ́ àdúrà wa ogun tó ti ṣẹ́ náà kò tún wà ní gbèrímọ́ rárá rárá ẹ̀ẹ́ dádì wa mo máa fún yín ní omi omi tí mo fẹ́ fún yín nígbàkúgbà tó bá fẹ́ mu omi ẹ bù lára ẹ sínú ẹ kó mu tó bá fẹ́ wẹ̀ náà ẹ bù sínú ẹ kó mu ọlọ́run a máa wà pẹ̀lú yín. Hmm. ó ti bá gbọ́ yé ẹni ká bu díẹ̀ sómi kó máa mu ká dẹ̀ tún máa bu díẹ̀ sí ọ̀nà omi ìwẹ̀ bẹ́ẹ̀ ni. ká ṣe máa ṣe gbogbo méjèèjì pọ̀ ni ṣorí àlàyé tán ṣe àlàyé tó simple ni wọ́n ní tó bá fẹ́ wẹ̀ ṣó bọ̀pọ̀ omi ìwẹ̀ máa ń pọ̀ á kàn mú díẹ̀ náà àtà sínú ẹ̀ omi tó bá dẹ̀ fẹ́ mu náà tó bá ti bu sínú glass cup á kàn tún fi díẹ̀ sí ni òun náà dẹ̀ tún san ẹ̀ wọ́n ní tó bá ti tán ká pé àwọn. ó dà ó ti yé mi ti yé mi á dẹ̀ lálàáfíà ó ti ẹ̀ máa níbo ó ti máa ní àlàáfíà ọkọ mi. ọlọ́run máa wà pẹ̀lú ọ. àmín àmín omi náà lélẹ̀. pásítọ̀ ah, ọ̀rọ̀ yín ò ní sú ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ kú gbogbo ìgbà wa. ẹ má gbàgbé bí mo ṣe ní kẹ́ ẹ ṣe máa lò ó ní kẹ́ ẹ ṣe máa lò ó. mo ti gbọ́ yín pásítọ̀. ẹ bá mi fi léèrè kó sí mọ́tò. Ah, rárá o fẹ́ kan tẹ́lẹ̀ mi ò ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ débi pé mo máa fẹ́ repo sínú mọ́tò àti wípé ọ̀fẹ́ nìgbàlà ọ̀fẹ́ la fi fún wa ọ̀fẹ́ náà la máa máa fún àwọn ènìyàn eh, ọlọ́run ti gbọ́ àdúrà yín náà. àmín pásítọ̀ ẹ bá kàn ń show gratitude ní na own little way a dúpẹ́ lọ́wọ́ yín ni kò ní ẹ̀gbá. ó yé mi ẹ ṣeun gan eh. àwọn èèyàn ń dúró dè mí nílé ìjọsìn ẹ jẹ́ kí n tètè lọ bá wọn. ẹ eh, pa pásítọ̀ ìgbà lídà kan ṣó àpèsè. ọlọ́run a máa wà pẹ̀lú lágbára ọlọ́run ìlú ayọ̀ la máa gbọ́ lágbo olódodo yìí. àmín àmín ẹ ṣé gan pásítọ̀ ẹ ṣé o pásítọ̀ ètí eh, ah, eh, eh, àbí dádì mo yín ṣé ṣe pé torí owó tí mo gbà lọ́wọ́ wa ni mo yàn ṣe gbádùn torí kò yé mi o ẹ wo irú pásítọ̀ ilé yìí sìn ó lóun ò ní mọ́tò ó tún kọ owó ta fún tọkàntọkàn eléyìí ó ń ṣàjèjì sí mi. Ehm, you see my dear experience fi yé èmi wípé àwọn tó bá ń wo irú àìsàn báyìí wọn kì í fẹ́ gbowó. ó ní yorùbá ṣe ń pálówó wípé a kì í wo wárápá gbowó. Hmm. Hmm. Ah, èmi kò wò pé ẹ mọ̀ à ń fún wọn ni kò ṣe pé bóyá wo wo wo wo wo ká tó fọ̀rọ̀ ilé ìsọ̀rọ̀ gbà wo ṣoṣà mọ̀ bí pásítọ̀ ṣe lè ṣe máa ṣe mo bá ṣe gbé kẹ́ǹsì ta díẹ̀ sí i bóyá kí n dẹ̀ tẹ̀lé ẹ kí lọ fún ẹ òun ṣọmọdé ọmọ yín mo dẹ̀ mọ̀ pé gbogbo eléyìí ọlọ́run á bá wa mú kúrò. kì í ṣọmọdé jẹ́ kó lọ relax jàre. ìmọ̀ mi kàn wò pé tó bá tiẹ̀ fún yàn lówó. Mọ́yì Mọ́yì Mọ́yì ìrora ìrora pásítọ̀ ìpè pásítọ̀ bí báwo lè rí pásítọ̀ ẹ gbé kó iná jìnnà pásítọ̀ ó yẹ kó mọ́ yìí pásítọ̀ sẹ́ni kankan tí ó yà wá òye àódògbò. ìfẹ́ ní ń pa wá bí ọtí òye. àódògbò. àódàgbà àóbára wa kalẹ̀. bí gbín bá fa ìkarahun àtẹ̀lé o torí gbìn kí rìnrìn àjò kó fìkàrà ọ̀hún sílé o bó ṣe ń ṣe wá ẹ̀yin ò lè mọ̀ àní bó ṣe ń ṣe wá kò lè yé yín rárá o ikú wa ó ti dàjọ kú àwẹ̀ wa ó ti dàjọ bà àrùn tí ó ṣe ní kejì mi kó yá ṣe mí òjò tí ó pẹ́ ní ìkejì mi kó yá pa mí ìfẹ́ ló ń pa wá o bí ọtí ọrùn iṣu làpárò ń kú sí o kò sóyà kan tó lè yà wá o ìfẹ́ wa tútù o. ara abo ni ara kù ọba jẹ ara tọjọ kí ló dé ọba tó bá yàwó àtọmọ mi yẹn ah, tí ah, mo sọ mi lọ jẹ kí n dàrú mo ní kẹ lé ẹ lé ẹ wá pàmí sí ẹwà àtọmọ ọba bá yàrá ẹ gbà mí oore ni mo ṣe o oore mo ṣe gẹ́lẹ́ bí ọmọ. ẹ ní sùúrù ọ̀dà sáyẹn sọ̀rọ̀ ṣé mi ò ní kẹlẹ̀. mọ́mí ẹ̀ mọ nǹkan tẹ́ máa ṣe àárọ̀ yìí kẹ́ máa sọ nǹkan kan bí torí pé ẹ̀rì tẹ́ bá ti sọ ń sìn la máa lọ àgéèsì lọ́dọ̀ wa ẹ máa ń dà tètè lé wa dé station wa. bẹ́ẹ̀ni. tẹsán. bẹ́ẹ̀ni. ẹ wo àwọn èèyàn yín máa wọ yín máa wá máa gbọ́ àtàwọn èèyàn nìkan kọ́ sẹ́ẹ̀rì èmi kọ́ ni mo pàyàwó rẹ̀. wọ́n ti fi ṣòfò wọ̀. ẹ ní sùúrù. ẹ ní sùúrù. ẹ ní sùúrù ẹ dọ́kun ẹ dọ́kun. Ah, ah. ẹ lọ sábà ọ̀dọ́ wọn sábà mi. láìsí ẹ̀rí. kí ló ṣe you're so much kí ló ṣe bọ́ rẹ̀ mi kí ló dé gbé. gbé kí ni ṣé àgbà pọ́n ní ẹ̀yìn ọba sùnmọ́ yẹn kò ní wá pa ọ náà máa dùn ẹ Yeah. Dale, dale, dale, dale, dale. You feel better now. Dale. Just, How are you? Don't worry. Very soon, you'll be all right. So, so, so. Koda. Sorry. àìsàn tí ń dojú tì ní mi ò fẹ́ má fi kàn mí. Just come. Come with me. Owó ò dá ṣe. Kò sí o, jáyé fá. Ìyá wa. Hmm? Ẹ lẹ́ o. Báwo wà ní ah. Ẹ wò, kò ṣeé ṣe. Ah! Ah, mo dáràn mo ríre mo rógo yá wa ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun ẹ ṣàánú mi ìdààmú ìpọ wàhálà yìí pọ̀ ìtìjú yìí pọ̀ ẹ má wò mí nírun ẹ dàgbé ṣàánú mi ẹjọ́ ṣe é ṣe jọ ẹjọ́ ṣàánú mi ẹjọ́ ẹjọ́ arábìnrin wo jẹ́ sọ abiyamọ lèmi náà mo kí ọ kú ọ̀rọ̀ ọmọ ẹ àmọ́ ó ju nǹkan tẹ́ ẹ lérò lọ ni. Ah. bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n kó sọ́mọ yìí lórí ojú ti kádàrá rẹ̀ lọ ẹ̀wù márùn lóògùn ẹrù bóyìnbó aláwọ̀ funfun bá rù ọrùn ó wọ̀ kò lè ṣeé kò lè pọ̀. ẹ wo ìyá bàbá ẹ jọ ṣe rí ó dàbí pé ẹ̀rọ understand wa ṣe rí ìdààmú ti to jù fún wa kò sí iye tẹ́ make sure gbà ẹ know. mi iye náà àrètí láti sọ ìjọ fún ọlọ́run. ọ̀rọ̀ owó kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lóòótọ́ kò sí ntówó ṣe tì ntówó bá ṣe tì ilẹ̀ ní ògbé ṣe wá rí lẹ́yìn elédùà nìkan láàmú wojú rẹ̀ ẹ wo kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí i ẹ wò ọ̀rọ̀ owó kọ́ ẹ mọ̀ pa ìwo wárápá ká gbowó èèyàn kan ò ní wo wèrè kó gbẹ̀jẹ́ bàbá rẹni tó worú rẹ̀ tó gbowó tó gbẹ̀jẹ́ irú àrùn bẹ́ẹ̀ mọ́ gbọmọ ṣe lọ́wọ́ wọn ni. ẹ ìyá wa èmi lọ ná. yáyí fá awore o ṣe mo dúpẹ́ o. dídé dídé ìyá mi wò dídé. mo ní mo dà yín lámú ẹ má wo mi bẹ́ẹ̀ má jẹ́ kó wọ́n mi ẹ báyìí o ó dà tiẹ̀ dídé náà. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi sì dé ẹ ṣàánú mi ẹ ti sùn. dìde tiẹ̀ dìde náà dìde. Oh, oh, oh, oh, my dear, my dear. Oh. Oh. Hey. Oh, I'm not sure to ẹdùnú yọ bàbá ọmọ mi àbí mi mọ̀ bóyá ẹ lè rí ọmọbìnrin tí ò tí ì mọ ọkùnrin. Ìyá ọmọ tẹ́ ń pè. Ẹ ṣe tẹ́ bá ti rí yẹn, ó ti ṣe é ṣe ni àbúṣe ti bù ṣe. A gbìyànjú ẹ̀ wò. A rí a rí àwọn ọkùnrin mi. Ibi tó gbé lọ́nu lọ́ọ̀kan. Bọ́ọ̀ bá ti wá débẹ̀ tó gbé kalẹ̀, mọ́wọ́ ẹ̀yìn o. àìwọ ẹ̀yìn o ọya dákun ọkọ mi mú fífi gádàládì ẹ tó ko èèmọ bọ ọ nírẹrù. gúnugún awo àràkáyé àwòdì awo àràkálù agboro ẹ̀yin ìyá mi bẹ́ẹ̀ bá ràkáyé bẹ́ẹ̀ bá ràkálù ẹ sáré tètè wá ká ẹ wá gbẹbọ yìí o. bí mo bá jáwé ká ẹjí ọ jẹ́ torí akárùn tán lórúkọ téwé ń jẹ́ bí mo bá wọ àgbò ká ẹjí ọ gbà ẹ gbà mí pọ̀dẹ́ rẹ̀ ẹ wọ̀ ẹ wọ̀ ẹ wọ̀ à mo sì wí o sórí báyìí sórí tí mò ń wí báyìí mo lóore níwọ̀n ìwọ ọmọ yìí torí ọlọ́run ẹ wọ̀ àgbà yẹ̀kúyẹ̀kú orí igbá igbá òwú àgbà yẹ̀kẹ̀tẹ̀ ọ̀sán kalẹ̀ adébáfá lọmọ àwáyé èkú tí wọ́n ní kó rúbọ ọkú ó rúbọ ọkú tó ikú kọ ikú òpá òkè ọdún lónìí òkèrè ń bẹ láìkú kan gírí bóyá dìde ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ okun ara gbè ní gbàgbé dìde ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ nǹkan ò ní ọ̀sẹ̀ nǹkan ìsọmọ kò sí nílé ọyá ǹdẹ ǹdẹ ǹdẹ ǹdẹ. ọyẹ mú títí ọyẹ wọn sára kùrúkùrú ọkọ mọ̀nàmọ̀nà akọ wọn lórí kí àpẹtù báwa kọ́mpútà kan sáà ajá ńlá lọ láàgbọ̀là ló sùn ọmọ ní ìmọ̀ọ́kùn ajá lọ lọ́wọ́ àgbọ̀là. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ah, wàhálà dé irú kí lélẹ̀ ìyẹ̀wò ni á tẹ̀lé báyìí. Ah, wàhálà dé kúrò ìpèsè ẹ̀rọ pèsè ń ti gbìn ẹ̀rọ pèsè ń ti gbìn ẹ ṣé o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ màmá ẹ pẹ̀lẹ́. ẹ ṣé kò dúpẹ́ o. èmi ò bá dá lábàá pé ká gbé ń lọ sí hospital gbogbo ilé ìtàn ìṣe yìí self medication ló ń pè é ó dé dán wọn tó bá gbé dé ilé ìwòsàn ọ̀sìn wọn á lè ṣàwọn test fún yín so ẹ mọ̀ test yẹn á lè from there wọ́n á diagnose kan tó ń ṣe yín á lè fún yín lókun tẹ́ máa lò tẹ́ máa fi wọ́n pè pẹ̀lẹ́ my dear pẹ̀lẹ́ kò tọ́jú wọn pẹ̀lẹ́ ẹ ṣé mo dúpẹ́ pẹ̀lẹ́ ọkàn mi pẹ̀lẹ́ àbúkọ́ ó fẹ́ fún wọn yìí. o ò ṣe jẹ́ kí wọ́n dìde ẹ̀mí. ṣàrọ̀ rọra rọra mm. ẹ máa rọra ẹ rọra. Mm. Mm mi táwọn gbé ṣá ẹ rọra ẹ rọra mọ hmm. ẹ ṣàrọra ah, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ah. ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ mo dúpẹ́ o hmm. ẹ pẹ̀lẹ́ ẹ wò ó sọ̀rọ̀ ọsibítù ara mi ò yá. ṣẹ́rìmà tó bá jẹ́ pé owó hospital ni the best hospital a lè gbé yín lọ and we gonna pay a máa sanwó ẹ jọ nítorí Ọlọ́run let's take you there. we are ready to take care of it. a sọ bills yìí ẹ a take care yín má wọrí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kì í sọ̀rọ̀ owó kì í sì sọ̀rọ̀ sípítù.

bóyá bóyá ká kó ṣe máa mú mi. Ah, honestly hospital ni iṣu yìí. Ah, a sì lè ní òpẹ́ kó yá ẹ dákun gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti mọ̀ tẹ́ ẹ lágbára láti ṣoore fún ẹ mọ̀ ṣoore o tóró ore lórí ń wọ́tọ̀. ẹ rọra ẹ rọra ẹ rọra bóyá kó mú kí. ṣé wàá rí ẹ̀bẹ̀ tí mo tún fẹ́ bẹ̀ yín ṣẹ̀rọ ọmọ tẹ́ ń wò yìí afúntọ́ ni ọmọ ọmọ mi ọmọ ọmọ mi ni gẹ́rẹ́ tí ìyá rẹ̀ bí tán lọ fàyè lẹ̀ ẹ dákun ojú mi dọwọ́ yín o ah. ẹ mọ̀jọ́ dọmọ lọ́mọ ẹ bá ń tọ́jú rẹ̀ yín kó bá kó bá yín tọ́jú mi bíi ti báwo mm-hmm. ọ̀dọ̀ yín máa wà. ẹ tọ́jú rẹ̀ bí ọmọ tẹ́ ẹ bí. she's our daughter already. màmá yín ìyẹn kéré ní nǹkan tó lọ wọ́n ṣe gbogbo my dear ọmọ wa yẹn bó ṣe wà ní ọmọ wa yẹn màmá àjọ máa tọ́ àjọ máa tọ́ ni. àṣẹ ẹ̀hẹ́ àjọ máa tọ́ ni. kò sí nǹkan kan tí ó sì sọ ọmọ yẹn. kò sí nǹkan tó máa ṣe. kò sí o. Ah ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ bóyá kẹ́ mú kinní yẹn díẹ̀ bóyá wọn kò mú ẹ jẹ́ kó mú my dear kó mú my dear. wait my dear irú concoction yìí self medication yìí concoction ni mí. ìgbà ṣe tán. ẹ ọmọ mi ni kẹ́hìn ṣáà ti gbádùn kẹ́ wa òkè. ìgbàdùn àmì ìyá pẹ̀lú. kò sí ìkàkà tí ó ṣe mí ẹ ṣe mo dúpẹ́. yẹ́sùn jẹ́ kó relax gbá kíní ẹ̀ lọ́wọ́ wọn wọ́n tún relax. pẹ̀lẹ́ ẹlẹ́kùnkùn jù lọ. ẹ màmá mi. it's going to take her to the hospital honestly. mo ń bẹ̀ ní hospital. ìyá ò gbọ́dọ̀ jẹ́ oṣó gbọ́dọ̀ ta ẹ má fi àjọmọ mi ò àfúntọ́ mo láfúntọ́ ọmọ mi ò. ẹ wo èmi mọ ọkàn tó ń sọ yẹn èmi ti jáwọ́ mo ti fi ẹlẹ sí di gbogbo <laughs> mo ti fi ẹlẹ sí di pálapàla yẹn. Ah, ah. <laughs> Wait, mo fẹ́ sọ pé pé o mọ ọmọ olúwa o ẹbí mo yẹ ọmọ mi ọmọ <laughs> ẹ nìyẹn ẹ o ti hmm, That's a very good idea. Ah, it's okay. Ẹ máa discuss pẹ̀lú wa and bàbá uh, conclude sí wa lè máa gbọ́. <laughs> All right, o ṣe. <laughs> ọmọ àgbà jíde ló jíde ni mo bá sọ̀rọ̀ lọ́wọ́ jíde. ókè ọ̀rẹ́ tó wà lamẹ́ríkà. báwo ni ṣé wà ókè. wà ókè wà they all doing well they all doing well you see orí ọmọ kan lórí dp whatsapp the wá rò our kan lára girlfriends mi ni. Hmm. Ah. ẹkùn ah. Eh, ah, tí wọn mọ yín ni wọn ti mọ nǹkan tẹ́ lè ṣe ẹ̀yin náà ta ló mọ tẹ́lẹ̀ sórí dp. no no no lákòókò ṣé wò ó trust mi wọn. Ah, ẹ wo ti papọ̀ náà jọ ti pẹ́ ẹ mọ tẹ́lẹ̀ sórí dp mi tẹ́ sọ. mo yín ni mo lò. mo yín lẹ́yìn. <laughs> mo yín lórí lórí dp mi. ẹ ṣé wọn wá dá ah, mo yín mọ ni. ṣùgbọ́n mo ti rí tipẹ́ mo kò mọ yín ṣe kéré tó travel out. mo ti dàgbà mo yín má tètè dàgbà. Eh, yes kí n má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ó wá mú ẹ̀dẹ́ ọkàn wa pé ká introduce ọmọ tiẹ̀ àti Mọ́yì ká introduce wọn síra wọn bóyá tí wọ́n bá get along eventually wọ́n lè fẹ́ra wọn and the minute rí pé it's a very good idea. Oh. Adìmọ̀. Adìmọ̀ mi. Ẹ wo lóòótọ́ mi ò lè ní kò ṣe good idea o. Mm-hmm. Àwọn ènìyàn ọmọ ọkọ̀ tá à ń bá fà nílé yìí ẹ wo èmi ò bá àgé àní o ẹ jẹ́ ká fi ẹ̀sìn ara wa mọ nílé ẹ jọ lẹ́yìn náà ṣé ká tó kọ́ra wa síta ni. èmi kàn rí bí ẹdí fún tó lọ́ọ̀ fi tó wà òkè. ẹ kọ́ òkè pẹ̀lú wọ́ọ̀kì. Oh. fún ama ọmọ mi o àlá fún ta ọmọ mi o wúrà ló jẹ́ kò sì gbọ́dọ̀ fọ́ jígí ló jẹ́ kò sì gbọ́dọ̀ fọ́ ìyà ò gbọ́dọ̀ fún tọ́ òṣè ò gbọ́dọ̀ ta fún tọ́ ọmọ mi ẹ mọ báńkẹ́ ojúlówó ọmọ ni o àfúntà ọmọ gidi náà pé ṣé ṣé bẹ́ẹ̀ ni ṣá. ibẹ̀ láwà. ó ah, <laughs> omi ò lè dá wá sí ìbáyé o ojú olóyìnbó yẹn ló ti bá wa. àánú ọ̀nà mi ò bàjẹ́ báyẹn náà àbọ̀ ó yẹ kí n lè dá mọ́. ó ga ọ. grass wà bẹ́ẹ̀ grass wà koríko wà. wáyà yìí ó wálẹ̀ tẹ́lẹ̀ wọn ti ká yẹn sókè. wọ́n fẹ́ sọ pé but aṣọ rẹ̀ wájú mi gbà yẹn ṣá. wọ́n rẹ̀ wọ́n rẹ̀ kán jẹrẹ náà. ẹ ká sọ̀rọ̀. Ẹkáàsán o. Um, ẹ jọ̀ọ́ ẹyin kan la béèrè um, màmá lágbo tó máa ń ṣàgbo ààrẹ mọ. mọ́mí àkúntọ́. ẹ máa ń yíwọ́ padà báyìí. o mama kúntọ́. bẹ́ẹ̀. mama kúntọ́ ti kú ti pẹ́. yẹ yẹ yẹ iná o kí ló pa wọ́n. ikú ni. báwo ló ṣe lè parí ikú. màmá sì kì ni màmá jẹ ó jẹ ti dàgbà ah, ó tẹ ti kó tiẹ ti ṣe kí. ok ok ok ok afúntọ́ fúnra rẹ̀ wá kọ́. àbí ṣe sọ. àbí. ẹ wo láti ìgbà tí màmá ti kú kò pé ọjọ́ méjì ó ti wá máa fún sọ́nà bíbá ẹ̀ ó fi sùn. Ah! kí ni kí ni ṣe ṣe ẹrù okúrò tẹ́lẹ̀ ni. mi ò kúrò ohun tí mo fẹ́ béèrè tẹ́lẹ̀ mo ṣe tọrọ dáríjì o. ìyá wa fún afọmọ dání ni nígbà tó ok ẹ bọ ẹ báwo la wá ṣe lè gẹ̀ tó fún ara ẹ báyìí sìn àbí. mi ò mọ ẹni nípa ẹ̀kọ́ fífọ̀ tí mo lè ṣe fún afun tó máa ń wá bíbá ẹlẹ́kọ̀ọ̀kan wá sí bẹ̀rẹ̀ àgbà màmá láti wá gbàdúrà fún bóyá ọjọ́ tí a fún tó bá wá bóyá mo lè pè é ẹ máa wá ok ah nọ́mbà yín ṣe nọ́mbà tó yẹ kó máa fi ta fàlà báyìí. ẹ ẹ ok káwa gba nọ́mbà. ẹ mú nọ́mbà yín wá ẹ má jà kọ ẹ mú nọ́mbà wá ká ẹ kí n jí nọ́mbà ẹ lè pè mí straight bóyá ẹ lọ bá mi ẹ mú nọ́mbà ń wá ní. ẹ ṣe ṣe no. ẹ mú lẹ lọ mú nọ́mbà tí ń wá nù mà ẹ dẹ fún mi ni èmi afẹyìn náà. ẹ ẹ kálẹ̀ wá ṣọ́ọ̀pù máa lọ bìkọ́sì bá pẹ́ àbúrò rẹ kó lọ. àbúrò pé màá tó sàwọn lẹ́yìn ni. Ah, àwọn tó yẹ pé mẹ́mórì wọn kò tó wọn ẹ̀ kó máa tọ̀. ṣé kò tẹ ṣé kò tẹ ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú. ó ah, ah. mélòó lẹ fẹ́ fi múra? ó dà mú yín kọ́ níbo lọ́la wọ́n dé báyìí. Ah, mo ṣe bá sọ̀rọ̀ kan ní orí fóònù. Ah, ah. níbo lòun fúnra rẹ̀ wà báyìí níbo ló wà báyìí. òun àti fóòntọ́ lọ́jọ́ wa o. ẹ mo mọ̀ náà. ẹ dẹ̀ mọ̀ pé tó bá ti ríra wọn ìkákun oníwọ̀dì wọn mọ́ wọ́n máa gbàgbé ara wọn. ẹ̀bẹ̀ kí ni mí ni gbogbo eléyìí babájídé àti fámìlì ẹ wọ́n máa dúró dè wá lé báyìí. dáàdì wa ẹ ṣáà má bínú ẹ má tó débi ń sìn. it's okay. Eh, ẹ bá mi wo gèlè mi ṣé mo ń wé dáadáa. ah very well ah, in fact. Hmm. ẹ tiẹ̀ wojú mi náà. alo ṣe bí gèlè rèé mo ti rí. Ah. ẹ wo ó dàbí òun nìyẹn ah, kí ni mo sọ. mo ti dẹ́ ẹ lóhùn. òye fún un tán kọ́. Fúntọ́ sọ pé òun fẹ́ sáré débi kan. ó ò sọ pé ajọ́ ń jáde ni. ẹ jẹ́ kí mi lọ freshen up náà. freshen up kini. fresh kí ni. lẹ́yìn aago mélòó. Eh, ṣòro èdè tó wọ̀ yìí ó wà òkè jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. Eh, ẹ wo ti eh, tó bá yà yín ẹ bẹ́ mi létà. ẹ dọ́dì ẹ jẹ́ kí mi lọ. àní gbẹ́mí yìí ti dáa. ara kí please let's go. ẹ má bọ̀ ẹ jẹ́ àlọ́jà ẹ àti ìlú ilẹ̀ o. mo ṣàlùyé bàbá ẹ̀ eh? fún tọ́ mo máa bá wa bẹ̀ ni mi mọ́ ẹ ní sùúrù. babes, you know I deserve an apology. Excuse me? An apology for what? Can ni apologize for? an apology for what fún kíni kíni mo ṣe fún ẹ tí mo fẹ́ apologize. wait ah, mo sì sọ pé wọ́n ló jẹ́ ká wà delayed up till this time so why tó ní apologize fún wa. Eh, hello eh, hello sir eh, ẹ wò mo ní kí n sọ fún yín pé mo ti kófìrí afuntan sìn yìí o bẹ́ẹ̀ ni ó ti wà round bye bye okay ẹ má pẹ́ o sódò kẹ́ ẹ bá wọn o all right okay okay mo ní sọ fún yín hello do i know you before now ṣé mi àti ẹ pàdé rí did i give you any appointment do i have any commitment to you kí ni mo wọ́n ẹni apology fún. yeah hello what's this. kí n apologize just look at that. oh oh báwo ni. sense of entitlement. oh right away right away thank you thank you i'll, I'll miss you now. Mom, eh? this guy is rude. Koni ní manners. In fact, wọn ò kọ́ bóyá òun dẹ̀ ni kò gbẹ̀kọ́. Farabalẹ̀ mo ní kí ló The guy walked out on me. He did? Yes! Who does that? We Ó láìpẹ́ pé kó ní emergency. Wọ́n take ti kẹ̀ bẹ́ẹ̀ ni, má ti kẹ̀ personal, má ti kẹ̀ jù. Don't jump into conclusion. Oh, oh, oh, wo jẹ́ kí n sáré feel bí ẹni pé mi ti ẹ̀ já mọ́ nǹkan kan. i don't think like that my darling mo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwọ́ ẹ̀rọ lèèyàn fi ń ṣe nǹkan sórí ẹni tí òbí èèyàn bá fẹ́ lèèyàn ń fẹ́ we want the best for you wọn dáadáa ni eh? don't feel bad olùṣọ. mom gayi o o ti reduce self worth mi. olóòwò ló jẹ́ olóòwò ló jẹ́ you're a beautiful queen Eh? ṣùgbọ́n ọkọ̀ tó ṣẹlẹ̀ má kí hàn let's go inside àlọ́ bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n á dẹ̀ bá wí mo máa ṣàtúnṣe ṣùgbọ́n don't feel bad you're beautiful èmi ló jọ don't worry let's go inside it's okay it's okay má tèkẹ̀ jù bẹ́ẹ̀ yẹn má tèkẹ̀ bí nǹkan kò lè no don't do that ó ṣáà máa ń láì kó máa ṣe bíi baby it's okay ẹ má worry ẹ má sọ̀tẹ̀ don't make a big deal of it you're beautiful èmi ló jọ you're beautiful features tó wà lára mi ló mú you're a queen smile for mommy eh? eh that's my baby ó yá jà wọlé jà wọlé. ó ti lọ àbí. it's alright don't make a big deal of it I'm a máa sọ ọ̀tẹ̀ ẹ́ kọ́ kékeré yìí mọ̀ sí ìgàn ah kọ́ kékeré ti sọ di bàbàrà. bàbá dúdú èmi ló ń ké sí yẹn but seriously mo ṣe wàhálà gan ah, mo ṣe wàhálà gan I tried every means possible to get in touch with you all to no avail. In fact, I searched every social media platform. Àti èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ lẹ́yìn. I searched for you and I didn't see a name that looks like yours. Tell myself from you pé bí mo ṣe wọ Nàìjíríà báyìí, mo worry my one-time love. mm Well, unfortunately, mi while wá bẹ̀rẹ̀ anybody. Um, I ain't been there once. Yeah, the lady said so. Which area? Um, actually, that's not long. may àti Felix you know, ṣe máa pé ìgboro lò mm-hmm. hero so uh, mo ní gòkè kọjá ìwé lọ síbẹ̀ so we got there we couldn't find anyone tí ó fọ jíjọ́ ní so we saw a lady and she said you only come home once in a year. you know, so, but so what if a Jared will right. Mm. drop number and okay, just in case she comes across you or you come home, you know, pay go kopewa, you know, not mm. knowing that I'm probably going to come mm. across you somehow. Okay, yeah, that's a yeah. It's, it's, it's so yeah. So, are you married? If yes, how many people? Um, no, I'm not married. Neither do I have kids. Hmm? So, how about you? Same here. Uh, but actually, only jẹ́ ọ̀kan tí èmi àti ẹ̀jọ́ ń ríra wa ọmọ rẹ̀ dáàdì mi ni so dáàdì àtọ̀rẹ́ wọn wá agree pé káwa méjèèjì ká máa fẹ́ra wa you know but then do you know that <sighs> mi ò mi ò tí ì rí obìnrin tó proud tó ẹni tí mo sọ̀rọ̀ yìí rí I mean how, how, would, how would a lady be this proud she's so full of herself. Really? Mm-hmm. Yeah, I don't like that kind of person. Mm-hmm. I mean, I don't even think she's the kind of person I would even want to settle down with. I would rather prefer to settle down with my phone talk. Yeah, mm-hmm. but you is where I'd rather be. Hmm. There's fire on the mountain. Wrong, wrong, wrong. Is it <laughs> no, there's no fire on the mountain. I mean, okay, fine. Let me clear the coast. She doesn't like me too. Yeah, so two get phone here now, so kiss closed. Oh, yeah. parents you guys to get So? So? So, I can tell you that you now look very beautiful now. Don't flatter me. I'm not flattering you. I'm sure you see a lot of beautiful girls. A lots of beautiful, good-looking birds out there, but you can compare them to a peacock, you know? Hmm. If I I'm not changing the topic. I saw a lot of beautiful girls in my life, but nothing's compared to you, my baby. Oh, okay, Well, gbà náà one call. No, tell me now. I know I'm old enough to decide for myself. But what's wrong with the guy? Ṣó rọlá pa ni àbò you, Or ṣó ti ṣe ẹlẹ́ṣẹ̀ kan tẹ́lẹ̀ ni and you're not saying anything about it? Kò rọlá pa, kò rọ lẹ́sẹ̀, kò fọ́ lójú, kò ṣe mí lẹ́ṣẹ̀ But we do not just vibe. You know, that connection is not there. That spark kó kàn tiẹ̀ rí yàn kó feel vibe yẹn ó yẹ kò tiẹ̀ di dandan kó jẹ́ opposite sex ọmọkùnrin kan lè dédé pàdé èèyàn kan báyìí nísìn you just feel a kind of chemistry mm -hmm. but with this guy everything is flat flat as in kò tiẹ̀ sink kankan. just that. just that. ṣé yẹn ò tó. wo oh, oh, oh, okay there is something else that guy ó tún ní ìgbéraga yeah the guy is proud there is something about the way he talks the way he walks ó dìbò yẹn máa his ah, ah. gesticulation everything about him ṣá there is. Ah. Ah, ah. but bó ṣe condemn me. bí pé ọlọ́run kan ló dáa ó sọ pé kò rí lè ṣe ẹlẹ́ṣẹ̀ kan ọlọ́run ló dáa Uh-huh. As a matter of fact, the guy actually thinks he's more than who mm. he is. Kíni, ta jẹ́ kíni, kí ló ah. jẹ́, kí jámọ́. yeah. He thinks he's, he's the cutest thing on earth. Ah, anyways, I can't wait to meet him. At least my fi ojú ara mi. Please, can we talk about something else? Like Like what? Like that guy. Which guy? Tan à ẹ. Oh. <laughs> Let's let's talk about him now. Leave that one. Oh, tí kò sọ yín ni ah, mo yin Fọlá wà ní living room. Hmm? Ah, so ìgbà náà wà ńkọ́. mo yin kí ló mí pé ìgbà náà wà ńkọ́. bẹ́ẹ̀ ṣe wọ́n announce presence ẹ̀bẹ̀ ni kó ju Fọlá love life. Ah, ó dẹ̀ ní sùúrù bàbá ẹ̀ ti bá sọ̀rọ̀ pé kó wá bẹ̀ ó dẹ̀ ti wá ìwọ náà wá ṣe bí ọmọ tó tọ́ please just go to the living room and give him a listening ear. Mommy, mommy, mommy, mommy, mommy, mommy, I do not want to have anything to do with that guy. You, you already know how I feel about you. My darling, I am not forcing you to marry him. No, I can't force a man on you. Ishare now. But I am your mother and I want the best for you ọmọkùnrin yẹn wà òkè he's a cool guy bẹ́ẹ̀ ṣe máa ń sọ you know he has a good job he's from a good home he's good looking ó ṣe rí mọ́yàn. mọ́mí mọ́mí mọ́mí please calm down mọ́mí take it slow. mọ́yìn all i'm saying is that bó bá tiẹ̀ fẹ́ you guys can be friends ah, mi ò ṣe mi ò gbà kó dìjà you know so just go to the living room and see him tí ẹ gbọ́n kó tó wá sọ and make sure you offer him something to drink. I taught you well. Yes, ma'am. Oh! Moyin, what's the problem? Ah, Mabo, bọ̀, ṣe wá ná. Jẹ́ kí mi tẹ̀ fojú mi rí. Gbogbo nǹkan tó ń sọ yìí ká tẹ̀ mọ ibi tí ó bàdì sí. Ó dé sọ bad. Ó rọ ó ṣe gbọ́ ṣàwọ̀. Let's go and see him. Ìwọ náà máa rí. Ó máa máa ṣẹnu bákan bákan, Mama máa máa ṣọwọ́, ó máa máa ṣe gẹ́gẹ́gẹ́gẹ́. Eventually. Igen. Uh-huh. Elhívjam, bro. Éj jó alla, éj jó alla. Um, okay, if they still have rooms, uh, I, I, I I wouldn't know. Let me talk to you later, please. Uh, let me talk to you. Wà kilo kí ló ṣẹlẹ̀ náà? Àtìgbà wọn ni mọ́mí ti sọ pé mo ti ń dúró Well, as a matter of fact, no, well, me will blame you know. I blame myself for bringing myself down. Anyways, bí bá tó bá mi tí o bá ṣe pé nítorí mo ní kí n gba atẹ́gùn díẹ̀ ta kí n make àwọn calls kan kí n mọ bí mo ti fẹ́ lọ ṣayé ni I don't have time. And èmi náà ò bá máa wà because <laughs> I do not want to see your face. Oh. But tí kì bá kí n ṣe mọ́ sí àti ọ̀rẹ́ mi, wọ́n force mi wá ni. So so. Ìfẹ́ òtítọ́ la mi bára wa lò. Fọlá. Yeah, do you know him? Is he the one? Yeah, wọ́n ní ó yẹ kó mo yẹ describe ẹ̀ gbogbo attribute máa wọ ìṣàpamọ́. Hello. Ìfẹ́ ní ń pa wá bí ọtí o èè. E. A ó dógbò, a ó I love you more than a friend. You, my sister, <laughs> my my companion, my confidant. In fact, you're everything. And <laughs> in as much as it won't be easy, you know what I'm saying, yeah? I'm ready to let go for you. Mo yẹ. Tẹ́lẹ̀ náà, mi ò like guy yìí. I never liked the guy in question. Although nísìnyí náà mo mọ̀ pé nǹkan máa yí padà because I do not have a choice than to love him. Yes. By extension of the fact that you love him. Gbogbo nǹkan tó bá dẹ̀ ti fẹ́, èmi náà ní láti fẹ́. Afúntọ́. kò ní láti bọ́dà rẹ̀. You love this guy. He's your love. I can see through your mind. Tí o bá ń rẹ́rìn tó sọ fún mi pé inú ẹ̀ ń dùn, tí inú ẹ̀ ò bá dùn, Afuntọ, I know. We have become soulmates. Don't worry ó dá mi lójú pé tí n bá sọ fáwọn parents mi nísìnyí pé nǹkan tó ń ṣẹlẹ̀ rèé àwọn gan ò ní choice apá wọn máa jábọ́. I don't think I don't think that will be easy and are you sure? Like, I mean, I don't even know. Like, Are you sure you know what you're talking about? I thought so. Ó dá mi lójú pé ó mọ bó ṣe tó lọ́wọ́ mi o. You mean the world to me. Ọlọ́run mi kékeré nìyẹn. You're my angel. You're my light. You saved me. You rescued me. Tí kò bá kí n ṣe ìwọ, ìtìjú ò bá ṣì jẹ́ orúkọ kejì mi. You took my shame away. You sacrificed everything for me. Doctor, I love you so dearly. Ikú tó bá máa pa ẹ́ kó pa mí. Ìyà tó bá máa jẹ kó jẹ mí. All oh, my friends <laughs> deserted me. Àwọn tí mo ti mọ̀ ò mọ̀ mí láti ibì kankan. Ó ṣe nǹkan tẹ́nìkan ò lè ṣe fún mi. Fún tán. Kò sí nǹkan náà. I mean, there is nothing nothing in the world that is too big for me to do for you. Ọlọ́run kàn fi mi ṣe sábàbí sábàbí ire láti pàdé ohun tó ti sọnù nínú ayé ẹ. Go ahead with him. You have my blessing. <laughs> I love you. <laughs> Ah, wà irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí náà ó lè ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé they born you in the in the thirties ó lè ń ronú bí old school no no dey talk like that sórí àwọn parents wa wọ́n ti ṣègbà tiwọn gbogbo nǹkan tó dẹ̀ ń bá mi sọ ẹ̀ àmọ́ ni kò ṣàrẹ̀ ran rárá táwọn fẹ́ máa full arrange marriage no kò possible náà tó máa ń wá àwọn tó fẹ́ fẹ́ra wọn wọn pa wọn lọ síwájú the only reason tí mo ṣe disrespect wọn tẹ́lẹ̀ ni pé okay òbí ẹni kí ni yẹn máa bọ̀wọ̀ fún wọn that's the major reason why I've been playing along all the while but right about now right about now I don't wanna be a player no more. wọ́n wọ́n wọ́n jẹ́ ẹ sọ fún ẹ sórí lọ́wọ́ tá a wà yìí ìfẹ́ òwúrọ̀ mi la fún tọ́ kò ní sí nǹkan kan tó lè yà wá mo yín tiẹ̀ àdúrà tí mò ń bá gbà ni pé kọ́lọ́run ṣọkọ tiẹ̀ fún síwájú kó wọ́kọ̀ tiẹ̀ lọ síwájú bọ́dọ̀ wáyé pé mi ló ń dúró dé pé kí n wá fẹ́ wọn bàbá bàbá kò lè work i'm telling you. ọmọ má jẹ́ kí n parọ́ fún ẹ lórí gbogbo nǹkan tó sọ let me just tell you the fact you're right ọ̀rẹ́ mi ó mọ is my very close friend um, adigun alakomeji hmm. òun ló ní àpọ́n ni mí mi ò láyà ń lé ó ní hmm. gbogbo guest wà lérí àmì pátápátá hmm. bí mo ṣe kí ah, ni mo bá ṣe eré so on this one i'm supporting you hundred hmm. percent. so mo perfect wo má wọ má fọ èmi wà pẹ̀lú ẹ̀ mo wà pẹ̀lú ẹ̀ má fọ ọmọ ìyá mi mi ò láyà ní all the girls from my area ni mo bá ṣe eré sálọ tó. Baba, man, because you're with me on this, <laughs> yeah. we're good to go, bro. Uh, pa <laughs> mo fẹ́ ó mọ yín tọ́jú yẹn honestly speaking ah ah kí ló dé. Ah, okay ah that would be fine Ah ah. I'm fine. How are you? Ojú tó rí yín gbò, mo ṣàkà yín mú lè ní ṣá. <laughs> Mo gẹ̀ẹ́sì lè ní. èmi àti ọ̀rẹ́ mi á jáde. In fact, bó ṣe wọlé gan wá, sọ pé thank God, Ọlọ́run ló wa, wà á gbé wa jáde. Yeah, ó ti sọ pé máa fún wa ní láìpẹ́ and I'm looking. Mo kí yín ẹ̀rọ àìkásán tí ò fi àfojúsí lọ́wọ́ tí ò fi nílé mi èyí tí lajá ń fẹ́ fún mi owó advice kò ní ìtàn máa ń fẹ́ to start with àbí ẹni tí ó ti máa rí advice kò ní máa ń fẹ́ tó ti máa rí ọmọ ẹ̀ ní wọ́n ní bákan náà mọ̀ bẹ́ẹ̀ tó lóde tó ń ṣe tó ń ṣe tó ń ṣe. Yes, sir. Yes, sir. Yes, sir. Babe, are you joking? Mo mọ́tò kọjá lọ́jọ́. Ṣé ẹ kò kú mi? Ṣé ẹ kò kú mi? tòótọ́ la mí bára wa lò rà kò sẹ́ni kankan tí ó yà wá òde àódògbò àódàgbà àóbára wa balẹ̀ ìfẹ́ ní èmi epo ẹ̀pà mi wáyé. you ohun àìjírí I think you should have this. Uh... What's that? Don't rush. <laughs> okay. Okay. I have more. Mm? I had more. What? Mm mm mm. Mm. I who feel? how are you? Muy. Muy. Yeah. Ẹ kú fẹ́, mo wá láti wá sọ fún yín pé time yẹn ti tó together as a pair. Ìwọ. Ìwọ. Ìwọ tó jẹ́ pé tìtorí ẹ̀ mo fi gbogbo àwọn ọ̀rẹ́ mi sílẹ̀. Si because of you mo fi ẹbí mo fi ara mo fi ọ̀rẹ́ mo fi ojúlùmọ̀ sílẹ̀ all to concentrate on you and make you happy ìwọ wá fi mí sílẹ̀ wá tẹ̀lé o wá tẹ̀lé tán o tó wá ní time for me. O èmi gbà ọ mo gbà ṣiṣẹ́ mi mo mọ̀ pé mi mo jẹ̀bi right now i'm here to right my wrong ní báyìí olóhùn dẹ̀ ti dé láti wá gba nǹkan tó jẹ́ tiẹ̀. ìwọ ni ìwọ ló gbà lọ́wọ́ mi mo dẹ̀ ti ṣetán láti wá gbà ẹ̀. oh so this is what the ranting is all about. I am ranting? Yes, you're ranting. Èmi àti ẹ mọ̀ wípé ìwọ àti Fọláyẹmí ẹ wà compatible so kí ló fẹ́ fẹ́ máa fa gbogbo rọ́bìṣì yìí. àfúntọ lẹ́nu tiẹ̀. yes. kí ni nǹkan tí ìwọ mọ̀ tó ń jẹ́ compatibility. ìwọ ń sọ pé èmi àti ìwà compatible. now tell me kí ni nǹkan tí ìwọ mọ̀ nípa compatibility let me put this straight to you irọ́ ni mo pa ńgbà tí mo sọ pé mi ò nífẹ̀ẹ́ fọlá o yes because mo mọ̀ pé bond wa ó máa wà stronger tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìjà ni and I only let him out to you out of love ṣùgbọ́n nísìnyí mo ti wá rí i pé ó mọ yìí mo dẹ̀ ti dé láti gba nǹkan tó jẹ́ tèmi I am here to claim what rightfully belongs to me Fola is mine and it will continue to be mine. For information, it's too late. Yes. Excuse me? máa ń sọ pé ibi tí ìṣúra ẹni bá wà sí bíbẹ̀ lọ́pọ̀ ẹni bá wà. Àfitì wọ́n ti máa ń kò sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ àkìtì kò sí bàbá ńlá ẹni tó lè gbà fún tán lọ́wọ́. Ó kàn ń bọ̀yà ajá ni. Really? Oh, good came prepared. But, um, um, Moyin, um. Moyin John torí Ọlọ́run. Move backwards. Wait, wait. Moyin John torí Ọlọ́run. Mo fi gbogbo nǹkan tó bá nífẹ̀ẹ́ sí, mo fi bẹ̀ ẹ́. Jọ má ṣe lè fún mi. Tó bá ti ẹ̀rọ anything, á ṣà ní ọjọ́ kan tí mo ti ṣe lórí rí. Kò dẹ̀ John torí Ọlọ́run. At least think about our friendship. Jọ má ṣe lè. Friendship? Yes. Èṣù ni ẹ̀. Ó fi kan gba ìkan lọ́wọ́ mi ni. And now. I am ready to claim it. Daddy! Mi ò ní shake fún mi, lè shake fún. Èmi kàn come out á kádàrá mi. Màá rò pé bọ́lá ń ṣe kọ́ nìyẹn. I'll stay on my level. Level tèmi ọ̀tọ̀ ní báyìí. Level tí mo tọ́ wa. Ohun. phone sky sky sky level sky level. I'll be fine. I will be fine. I'll be fine. I will be fine. How about you? That's what you always say. That's what I feel like. like. You feel like, like yeah. you're going to Paris. I'm going with you now. Duh, stop whining me. I'm not whining Okay, you know what? Let me just... What are you doing here? I'm besides, Why are you pointing? Ṣé mi ò wọ̀n ẹ́ pé kò fi Why are you still clinging to him? What? what? What's going on here? I don't understand. Osako Odigbo I'll teach you a lesson you'll never forget. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah babe, babe, babe, babe. Iri, Iri, Iri. Are you, are you okay? This is a toy gun. Babe, babe, babe, toy gun. Gbẹ̀gbẹ̀ kúrò náà. Ah. It's toy gun. Babe, babe. Wá ṣe pra. Ah. Mi ò, mi believe ó lè ga. Ah. Ó ever believe pé ah. ah. kíni? Mo kò wò pé kíkọ tí ẹ wò pé ṣúlẹ̀ ẹ̀gá believe pé mo máa hurt òun. Mi ì believe pé ó máa. Ó fẹ́ fi confirm. Ó nà bó sí yàn. Ó fẹ́ fi confirm bí bí bí ó máa believe pé ó máa hurt òun. Are you are you killing me right now? sorry, me ì believe. How could you ever think pé mo máa fẹ́ hurt ever in this life? You're my angel. Ìwọ tó jẹ́ pé o help me nígbà tí kò sí anybody ń bẹ̀ fún mi. Kò possible kí n ronú pé mo fẹ́ pa ẹ́ láéláé never. I'm sorry. Actually, mo tẹ̀ wá fún yín ní um, blessing ni and it's a surprise. Oh, I'm really sorry. I, I guess it was too expensive. It was way too expensive. I'm sorry. sorry. Please remember It's not possible. Look at, look at it. It is full bomb. nípa wá bí ọtí o. àwọn dàgbà. gbígbín bá fa ìkara ń máa tẹ̀lé o torí gbín kì í rìnrìn àjò kó fìkara òun sílé o bó ṣe ń ṣe wá ẹ̀yin ò lè mọ̀ àní bó ṣe ń ṣe wá kò lè yé yín rárá o ikú wa ó ti dàjọ kú àwẹ̀ wa ó ti dàjọ gbà àrùn tí ó ṣe ní ìkejì mi kó yá ṣe mí òjò tí ó pẹ́ ní ìkejì mi kó yá pa mí ìfẹ́ ló ń pa wá o bí ọtí ọrùn iṣu làpárò ń kú sí o kò sóyà kan tó lè yà wá o ìfẹ́ wa tútù.